náà kó tí bàbá fún un àti àwọn kíkẹ́ ọ̀wà lọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ láti lọ́wọ́ hmm. bóyá ní ìjọ àti tójú ọ̀rọ̀ rẹ̀ sí wọn. Hmm. bàbá wa béèrè pé àwa mùsùlùmí àkì lè náwó bẹ́ẹ̀ oríire ìlú ìtẹ̀sí fọ̀rí nínú ìbéèrè yẹn tó ti wáyé náà ni pé ṣẹ̀dọ̀n kò kí ń jẹ́ kó fẹ́ rọrùn fún àwọn ọmọ ìjẹwálé. ṣé ẹ mọ̀ yí pé gbogbo nǹkan tó dáa kì í sábà fẹ́ rọrùn fún èèyàn láti ṣe bí àwọn nǹkan tí ò dáa mo sọ lóòótọ́ mo ní tá bá náwó sójú ọ̀nà ọlọ́run iye ìyówù tó bá ná sójú ọ̀nà ọlọ́run ó kéré ju ìlọ́po mẹ́wàá ẹ̀ lọ́lọ́run fi ṣẹ̀san aya quran ti ẹ̀ mọ́ wá masalẹ̀ nínú yóò fi kú náà fi sàbí ilé láì ká masalẹ̀ habba ọlọ́run ni àpèjúwe àwọn tí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run bí àti àpèjúwe hábà hóró ọkà kan ambata agbé ìgbà tá a wá gbé tó hù tán ó wá yọ sírí sábọ́à tànàbí ó wá yọ sírí ní tí yorùbá ń pè sírí ní kíní ọkà ló dúró yìí ẹyọ kan tó di ìfíkílé sí tó tú ìtúrí ẹ̀yẹn èyí tó wá ti yẹn tó yọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yìí méje ló wá yọ. nínú kọ̀ọ̀kan ní àtò àbà ọgọ́rùn-ún hóró ọkà wà ní ẹyọ kọ̀ọ̀kan. àpèjú tó náwó sójú ọlọ́run dàbí tó gbin hóró ọkà ẹyọ kan. Ìgbà tó wá hù, ó wá mú sírí méje ló jáde nínú sírí kọ̀ọ̀kan ọgọ́rùn-ún kà ló wà ń bẹ̀ àti ṣé kí ẹ̀kọ́ ni wọ́n máa ń pè kí ní ẹ̀ ní English ẹ̀yìn tẹ̀ ṣàgbé each of these tó jáde níbi gíní kan yẹn ṣé díẹ̀ lẹ́ ń pè ìgbà díẹ̀ ń náà ni in each of the air eh, there are hundred feet hundred feet hmm? I mean, uh, eh, that is, hundred 100 ló wà ń bẹ̀ ẹ wá wo 100 lọ́nà mélòó lọ́nà méje ó di 700 so ó fi hàn pé ẹni tó bá ná 1 naira ládá tó fẹ́ gbà is minimum of seven hundred according to bí Quran ṣe mú wá ọlọ́wọ́ ni òun tó máa ń ṣe àlékún jù ìyẹn lọ bó bá ṣe wú òun tẹ́lòmí òun tún ṣe ní adé ah ṣàìtọ́ ti wá mọ̀ yí pé táwọn ilé ìbá ìnáwó sójú ọ̀nà ọlọ́run ṣe ń ṣàlàyé ìwọ̀n ó gbà yóò mọ kó ìrẹ̀wẹ̀sì sí ọkàn wa ìrẹ̀wẹ̀sì ni pé rẹ̀wẹ̀sì náà ẹlẹ́ẹ̀kejì yóò tún wa lọ́nà ọ̀tọ̀ ní ká kó rẹ̀wẹ̀sì báyìí ọ̀tọ̀ ní ká o na Ah, èlò gbogbo ta ní 25,000 naira wọ́n lè mọ̀ pé 250,000 naira wà lákàntì ẹ̀ 250,000 yóò jẹ́ gbèsè gángangò ní ìdíní kan kan wà bẹ̀ ló fi tó sẹ́mọ́ máa ti gbogbo ti wà bẹ̀ jù kẹsí ilé fẹ́ fi ó wá fẹ́ ó kàn ló fẹ́ 25,000 ojú kan tó jókòó rẹ̀ ló tó bá lọ sí kàbíyàwó ẹ̀ sí kàbọ́mọ ẹ̀ sí èèyàn ọ̀gàn ní money five hundred naira tó wà lápò èèyàn yẹn lèyàn náà fi ilẹ̀ five hundred naira okú rẹ̀ rẹ̀ síbá ó wà yan five hundred naira mi aláàgbà àwọn alájíwá dòjé five hundred naira aláàgbà àwọn gan ló kọ́ dá ẹnìkan ẹ brọ́dà wa akínmọ̀rin two hundred naira and lọ twenty five thousand àwọn abéèrè owó yẹn fún bíi dídí oṣù mẹ́fà ẹ dákun owó tá à ń béèrè láti join ọ̀kan nínú àwọn èèyàn tí ń lọ rìnrìn àjò ní wọ́n fún wa ní five thousand naira owó yẹn kù tábà five thousand naira mọ́ two thousand five káàtì pa láti jẹ́ ó di seven thousand five ẹ dákun owó yẹn sì kù seventeen thousand five hundred naira tá à ń wá ẹni ọlọ́run bá gùn gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ oṣù áhá ó tẹ̀síwájú five hundred naira ká mú oṣù ṣàtọ́ wà gọ́gọ́ pé ṣe owó oṣù tó ti fi báyìí ròpin tún gbèsè wọn lẹ́ o mọ́rúkọ́ tó fi fi tàbí ẹ̀sìn ìrànjú tó wá láwọn àkáǹtì máa yẹn kò ní sílẹ̀ ẹnìkan wá bẹ́ sílẹ̀ lágídí ṣàtọ́ ní èyí tó ti sílẹ̀ sẹ́yìn ìbáwọn àfà lóko jẹ owó táwọn àfà ò lọ pín mo ti wà program mo ń ṣàlàyé kódà kódà kí mo rìkọ́dẹ̀ mo ń sọ̀rọ̀ yìí mo wá ń sàlàyé nípa àwọn àfà ní máa ń fi ọgbọ́n àlùkọ́rọ́ yìí gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n jẹ dúkìá àwọn èèyàn níjẹ ìgbàjẹ́ ìgbà tí wọ́n á sọ dé ìgbàbá ní ẹnìkan hẹ́ àfọwọ́ àwọn ogun káàmù ní ìnàrọ̀ ìwọ náà tún rọrùn mo ní èṣù tún ti lo ọ̀rọ̀ yìí ní ìsìn tó tó ti sọ fún ẹ pé náwó torí pé tó bá náwó àwọn àfọwọ́ padà ogun káà wọ́n ṣe èèwọ̀ ní káàkà àgùnká ní àbí kó kọlé wọ́n á ronú nítòótọ́ ní tí mo sọ bíkọ́ mo mọ̀ pé nìyẹn ní díẹ̀ ọwọ́ ẹ̀ẹ́ tó jẹ́ ó jẹ́ kì í dẹ̀ náwó tẹ́sìn dáadáa kì í ná ó rí aláìsí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀nà tó tó tọ́ ni èṣù tó ti lo ọ̀rọ̀ wà títà ń ṣe láti ṣàfihàn ó tó ń lò láti sọ́nù. mo ló fi jẹ́ sínú àdúrà táwọn ṣe jẹ́ Allahumma

a máa wá bí fifty naira tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó fi one thousand mo fẹ́ kẹjọ wò ní wọ́n sì lónìí bó ní jimá ẹ jẹ́ ká wẹ ní òfin one thousand sílẹ̀ fún sí ẹ̀mí nílá yóò nígbà change ẹ lọ tọ́ ẹ̀ ní mọ́ṣáláṣí kan kẹ́kọ̀ọ́ lọ one thousand kẹ́ẹ̀sìtì ẹ̀rì kan wọ́n bèèrè pé change ń jè ló lẹ́fẹ́ gbà. wọ́n bèèrè pé ṣé ń jè ló lẹ́fẹ́ gbà. báwọn tó ń gba títẹ̀ ìdílé láì wọ́n sì ní ní jímọ̀ wọ́n bèèrè because ó rí àtúnṣe àwọn muslim láìsí àbújá láìsí bẹ́ríríà wá fún 1000 nígbà change níbi bí ṣàìtàn jẹ wá lérí bí ṣàìtàn ní o tí wọ́n jẹ́ kiri yóò tó pínwó láwọn ọmọ ẹ̀ lọ́wọ́ tí wọ́n dà ní church so èṣù máa ń jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn bí christian jẹ gbèsè yóò kọ́kọ́ sanwó church ẹ lè jọ dúró báyẹ̀ sí ìgbọ́ christian lẹ́nu fẹ́ẹ́ ti ká ó jẹ́ elowo lówó báyìí ó ti rí tó ṣẹlẹ̀ ní o ó jẹ máa yẹn lówó wọ́n ní kò sí owó tí mo fẹ́ dá chọ́ọ̀chì tó wà lọ́wọ́ ní báyìí ó tẹ̀jẹ̀ gbèsè yẹn muslim yóò ni wọ́n ní ká kọ́ san gbèsè so ṣàìtàn yẹn ó fi jẹ́ kó rọ̀ lọ́rùn is one of the factors ìdí yẹn tá a bá ti wá sí lórí wá sí ọkàn wa ọkàn wa gan ló máa wá ká sọ pé a ó láì nínú lọ ṣe ṣíṣe rẹ̀ yẹn ni fífi mú èṣù gbolẹ̀ láti dójú tì láti yẹ̀yẹ́ yóò wá lọ túnra mú yóò tún wá wá ọ̀nà míì tó tún gbà wá lórí yẹn yóò tún wá ọ̀nà míì ń ṣe àánú wa ọlọ́run ẹgbẹ́ ok so mo fẹ́ parí ẹ̀ nìyẹn lọ́lọ́run wa.

olúwa fi òdodo mọ̀ wá lódodo fún wa lágbára láti lè tẹ̀lé kálù fi irọ́ mọ̀ wá nírọ́ fún wa lágbára láti lè jìnà sí ọtúnlẹ̀ láti mọ̀ bẹ̀ lọ ìyẹn lè máa tẹ́wọ́ olúwa ṣe mí ní olùtọrẹ olúwa ṣe ní ọrùn fún mi láti máa tọrẹ ìwọ tó bá já mú máa bẹ ọlọ́run ọba lọ́mọ ẹni àìdíbíkà mìíràn lè bókùlé ó wà náà àtàtàṣe láàárọ̀ alọ́mọ ẹni àìdíbíkà mìíràn bókùlé alọ́mọ ẹni àìdíbíkà mìíràn lè wà lè kásàlì wàhálùbíkà mínà lè jùbìnì wà lè bókùlì wàhálùbíkà mínà lọ́la bá ti dẹ́yìnì wà kọ́ rí rìjàlá a máa ń ṣe alọ́mọ iná àdúgbà mínà lè ájíbí wà lè kàtàn olúwa musa di ọkọ níbi ìkágara ẹ̀wọ̀n tó ń pè ní kágara wọn dáyẹn ó fẹ́ ṣe nǹkan òní rí ṣe ọlọ́mọ àdúgbà mínà lè ájíbí wà lè kàtàn àtòròjú wàhálùbíkà mínà lè jùbìnì olúwa musa di ọkọ níbi ìjẹ́ ojo wàlìbùkùlì àti kéèyàn jẹ́ ahun wàhùdù bí kàní ń gọ́lá bá ti dẹ́yìnì mo sáájú ọkọ̀ níbi ìborí gbèsè mọ́jẹ́ gbèsè ó borí mi mọ́jẹ́ ní aládàmọ́ gbèsè wàkọ́hùrí ìrìjà mọ́jẹ́ kí àwọn èèyàn ní kápá lé mi lórí láti sọ́lù tààrí iná mọ́ láyà kọ́ fúkà láyà hamna mọ́jẹ̀ wọ́n ní kàpá lè wà lórí àwọn akéèdè bẹ̀rù ọlọ́run tí ó sì ní sáà náà kọ́ ìrìjà jẹ̀yàn pàṣà burú

ṣọ́ mi ń bẹ̀ níbi agara tó dáyàn ability to do something you want to do it you are unable to do it oh Allah I seek your refuge from that okay wàlìkíni wàlìkásàn mọ́sáàdì ọkọ̀ níbi òròjú laziness wàlìkà mẹ́lú jùbù ní ọjọ́ I seek your refuge from being ọjọ́ kí ló yọ ọjọ́ kí ló jó lédè ègbò káwà from káwà káwàdàì speak your recipe from káwàdàì wàlìbókùlì I speak your refuge from nisaliness from bí a nicer mo sáàjọ́ níbi kí n jẹ́ ahun níbi ahun gẹ́gẹ́gẹ́gẹ́ ní ngọ́lábá ti dé ìní mo sáàjọ́ kò níbi ìgbèríkìlì gbèsè in indebted, in-depth, from death. Seek your refuge. Let me be able to pay my debt. Don't make, make me a perpetual debtor. Wakohri Rijal. And, the, and to be overcome by men. Let me be the overcomer wọ́n bá àwọn kèfèrí àwọn ọ̀sàmọ́ fún wọn lágbára mọ́jẹ̀ wọn ní kápá lórí mi sáàdàwà so ẹ̀mẹ́ta láàárọ̀ ẹ̀mẹ́ta rọ̀lẹ́ so ká ẹni pé wà náà àdìkáàbẹ̀ ọlọ́run làwá níbi ahun wà mẹ́rin yóò kọ ṣó ha náà fi ìfàwọlá ìka omúlì mo fi hàn suratul ashiri wàlá yajiduna fi sudurihim àjàtà mimma úùtù wà yusiruna ala anfusihim walau kana bihi khasasa wa man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun

kéèyàn kó sí ten billion naira mi sọ pé ó pọ̀ jù ẹmọ́sì nígbọ́ ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ àbúrò rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ ọmọ ìyá ọmọ bàbá ọba kan iye kan kò sí ìyá ń jẹ wọ́n wọn ò jàǹfààní ìparun orí ibú ló jẹ́ fún ìrúlẹ̀ nísìn èyí tó súnmọ́ ni pé ńgbà tó ń kú ṣùgbọ́n ò ní gbọ́ yóò wà náà àwọn tọ́lọ́ láọ́lá àkọ́ta ní kọ̀rí ibi ń fa sọ̀lẹ̀ ó bá fún àsìkò díẹ̀ kò bẹ̀rẹ̀ àsìkò púpọ̀ kí ló fẹ́ fa kí n fi ṣe ìtọrẹ àánú kí n ṣe ìgbà tí mo wà láyé wà á kún mi náà sọlé látara bẹ́ẹ̀ kí n bẹ ní ilé kó wà lè jẹun ọlọ́run wà láyé áfẹ́rọ̀ lọ́hùn nẹ́fà ìgbà ìjọ àjàlá àsìkò tí tó lè padà mọ́ ó súnmọ́ pẹ́pẹ́ nìyẹn wọn bẹ lọ́hùn bẹ́ẹ̀ nígbà tó ń kú ten billion account but àwọn ọmọ ọba kan àti iye kan ò jẹ àǹfààní family ẹ̀ ò jẹ àǹfààní mọ́síláṣí tó ti ń kírun ládùúgbò mọ́síláṣí tó àtijọ́ ń jókòó gidigbo dì ní ọjọ́ tó donate owó jù ló donate ten thousand naira àwọn àfáà ṣe àdúrà ẹni wọ́n fẹ́ bó owó tí ò tó jẹ súyà kò tó ṣe fàájì Ọlọ́run astagfiruka wa atubu ilayk ẹ kí n fi kún kí n tó lọ àwa náà tá àmọ́ ń wà àwọn olówó yẹn lè tó wà lápò wà yẹn àti sọ náà káwa náà wọn náà torí pẹ́lú mi kan gbogbo wá mo ṣe ní ìsìn Dangote ní ìfọkàn rò Matthews ní ìfọkàn rò Matthews yọ sàkánjọ́ sí ọ̀rọ̀ èèyàn gbà náà sọ fún ọ̀rẹ́ àwọn èèyàn dẹ̀ pọ̀ kìí sọ̀rọ̀ 100 èèyàn inú àwẹ̀ tírélà ìlú wa ilé mi sọ òdìdí tírélà ara ìsìnkà ní ọdún ọ̀lẹ́ ìlú ẹlẹ́mí ojú ẹ̀ ní ó ti máa wù ẹ̀kọ̀ ṣe tó owó yẹn ti pọ̀ lọ́wọ́ fi ń sọ̀rọ̀ àwọn míì ni ó máa fọkàn rù bí bàbá bá ń sọ̀rọ̀ ọkú ẹlòmí ó máa wù àbígọ́dà ẹlòmí ẹkú mẹ́sàn-án <laughs> Bàbá tàbí brọ́dà tí wọ́n ló síkì, tàbí àbá arúgbó kan lára àrùn kò ní irú rẹ̀. Ṣùgbọ́n, ṣe hánẹ́kà láwọn máa bí hàndíkà ṣe adá ńlá ìlà ìlà ń tàbí